wọ́n jókòó tó ń jókòó gbà yẹn náà tó gbé kinní yẹn kalẹ̀ so i believe táwọn náà bá jókòó náà nísìn tábà bẹ̀rẹ̀ sí ní rorí tí mo dẹ̀ pé ọlọ́run fún àwọn àyòbá lọ́gbọ́n kò sí ni bá a ṣe ní wàá successful but nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa focus jù lórí action result result ẹ ṣe gan ó dàbọ̀. mínísà ẹ ṣe gan ni brother àgbà eh, gbẹ̀ngà òun ni a ti gbọ́ yẹn kò ní bàjẹ́ fún yín sà ẹ kú iṣẹ́ takuntakun ojú agbẹ̀yìn kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ ṣe gan ni nǹkan tí brọ́dà wa sọ yìí ó wà lára nǹkan tó ń affect wa ní struggle yìí nípa pé àwọn kan ti lost focus ìjà ló wá ń jà ní lórí ọ̀rọ̀ Yorùbá nation tá máa tahùn síra wa tá máa búra wa so gbogbo nǹkan báyìí so ẹ jẹ́ ká máa note àwọn ẹ̀rọ tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń affect wa ní struggle yìí ó wà lára àwọn key factors tó ń affect your ní struggle yìí àwọn míì ṣe tẹ bá béèrè pé kí ni nǹkan tẹ ti ń ṣe fún Yorùbá nation wọn ò ní nǹkan tó ń ṣe but ìjà onítìrí ìjà Ìgbòho ìjà bàbá Akíntóyè lọ gbé sórí ó ti yẹ yín so they don't know they don't have anything to offer kò dẹ́ ṣe pé wọn ò ní nǹkan tó fẹ́ offer but they are just carried away so brother ẹ ṣe gan so gbogbo nǹkan yìí la máa note this organization nǹkan tí àwa ọ̀dọ́ ti dìde fún sìn òun ni stand out to work ọ̀rọ̀ pé iṣẹ́ wà fún orílẹ̀-èdè wa iṣẹ́ yẹn gangan gangan òun la fẹ́ gbá mú sìn tá a fi máa tẹ̀síwájú the only thing ni ọkọ ni tó bá ti ń rí success wa bí brother ṣe sọ they'll they'll they'll sit right They will sit right so ẹ ṣe gan ni brother wa so bá bá omeyo Eh, gbogbo kí ni ìṣàlẹ̀ notice by because these are the things that we need to put together tó máa fi dodidi. ìjọba ti bẹ̀rẹ̀. yes sir yes sir it's well noted sir. ẹ ṣe um, eh, mọ́mí wa eh, àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹ jọ ẹ̀yin ló kàn ń sìn so a máa rí ojú ẹ̀ mú tara yín so brother Lawal bọ́dà làwa ìjọ ẹni sùúrù tí mọ́mí wa bá ti sọ̀rọ̀ tán àṣà àti ìṣe ilẹ̀ yorùbá so you come in after her please ẹ ṣe. mo kí gbogbo wa ní orí ìkànnì yìí wípé a kú ìpàdé orílẹ̀-èdè yorùbá wa òun ló jẹ wá lógún pẹ̀lú agbára ọlọ́run orílẹ̀-èdè wa náà á wá sí ìmúṣẹ. pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá mi ti sọ nínú ilé tẹ bá ń jẹ́ ẹ bá ní kí a ṣe àkíyèsí a ó rí wípé wọ́n ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ẹ má sọ wípé bóyá àwọn kan tán ti sọ màá wá mẹ́nu bà díẹ̀ lára ọ̀rọ̀ lórí ti Kogi yẹn torí pé mo mọ Kogi dáadáa mo dẹ̀ lọ iléèwé níbẹ̀ tẹ bá wo àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ ó rí wípé kò tiẹ̀ yẹ kí wọ́n sọ wípé wọ́n fẹ́ dà wọ́n pọ̀ mọ́ àwọn Kogi torí pé kò tiẹ̀ orúkọ wọn ni o ìṣe wọn ni o kò sí ètò dọ́gba mu níbẹ̀ tó pé tẹ bá ní ká wo àwọn tó wà ní Kogi tẹ bá wo Ìgalà wà ń bẹ̀ Ègbìrà àwọn tó jẹ́ pé wọn tiẹ̀ jọ ní kankan tó jọra wọn bàbá yẹn bàbá mi yẹn sọ̀rọ̀ bàbá mi Ìbílékè wọ́n ní torí tiwọn gan náà torí fẹ́ gba orílẹ̀-èdè yìí ṣe rí pé ohun tó jẹ́ kóríyá gan fún wọn nìyẹn wípé inú àwọn dùn wípé a fẹ́ gba orílẹ̀-èdè yìí kí àwọn tiẹ̀ lè kúrò níbi tí àwọn wà ẹ bá rí i pé ẹ rí i pé aríkókó dìmú níbẹ̀ wípé ibi tí wọ́n wà yẹn gan kò tẹ́ wọn lọ́rùn ibi tí wọ́n ti lọ bára wọn yẹn kò tẹ́ wọn lọ́rùn rárá inú wọn dùn wípé a fẹ́ gba orílẹ̀-èdè wa èkejì ni wípé àwa ọ̀dọ́ nínú ìjàngbara yìí àwa ọ̀dọ́ la ní iṣẹ́ tó pọ̀ jù àwọn bàbá wa wọ́n ti gbìyànjú ẹ ó rí wípé tí a bá sọ wípé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ tàbí a fẹ́ sáré lọ síbì kan àwọn bàbá wọ̀nyí wọn ò lè ṣe iṣẹ́ àwa ọ̀dọ́ ni láti rí pé orílẹ̀-èdè wa tí a ní a fẹ́ gbà yìí ó ó ó jẹ́ kó yá tàbí ó jẹ́ kó ṣe é ṣe àwa ọ̀dọ́ a níṣẹ́ tó ṣe pàtàkì ń ṣe nínú ẹ̀ òun náà ló fi jẹ́ wípé gbogbo àwọn ìpínlẹ̀ wa gbogbo ní orí ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà bí pẹ̀lú àwọn Kogi àtàwọn kọ̀ọ̀kan ní orílẹ̀ ìpínlẹ̀ Delta ẹ rí i pé àwọn Yorùbá náà wà ń bẹ̀ tá a bá lè ṣe ká yan àwọn èèyàn sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ̀nyí tá a máa ṣe aṣojú àwa ọ̀dọ́ níbẹ̀ tó sì jẹ́ wípé tó bá ti ń ṣe ìpàdé níbì kọ̀ọ̀kan àwọn aṣojú wọ̀nyí àwọn la máa lọ máa mú àwọn ohun tó bá ń ṣẹlẹ̀ fún wọn àti wípé ká ṣe ètò àwọn ibi tí wọ́n á ti máa ṣe ìpàdé ká rí wípé a ṣe gbogbo àwọn ojú ọ̀nà àti rí pé ìpàdé tí wọ́n ń ṣe níbẹ̀ á mójútó kò sí wàhálà ń bẹ ẹ bá ti wọ́ọ̀rì pé àwọn ọ̀rọ̀ tí bàbá wa tó sọ̀rọ̀ tán nísìnyí tó sọ̀rọ̀ wọ́n sọ fún wa wípé àwọn ibi tí a ti kùnà òun náà ni wípé tẹ bá wo, ó à ń sọ wípé àwọn bàbá wa bàbá wa pòfẹsọ Bánjí Akíntóyè àwọn kan sọ wípé látọdún mẹ́ta tó ti ń ṣe é ẹrí pé kò rọrùn àwa náà la mọ orí ìjọba tó wà ń bẹ tí a bá ń fà á lọ́wọ́ kì í ṣe nǹkan tó rọrùn lákọsí pé a kò fẹ́ kúrò bẹ́ẹ̀ yẹn gírì òun ló fa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn inú mi sì dùn pẹ̀lú ìpàdé àti wípé bí àwa ọ̀dọ́ abáṣe kóra wa pọ̀ yìí kí a má jẹ́ kí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó fa ìjákulẹ̀ nínú àwọn gúrùpù kọ̀ọ̀kan kí a má jẹ́ kó ṣẹlẹ̀ nínú èyí tí a ṣẹ̀ṣẹ̀ kójọ yìí mo sì rọ gbogbo àwa admin àwọn tá a bá fẹ́ máa gbà wọlé ẹ jẹ́ kí a mọ̀ wọ́n dáadáa nítorí pé ọ̀pọ̀ àwọn gúrùpù wa nínú èyí tí a wà tẹ́lẹ̀ ló jẹ́ wípé wọ́n ti rán alamí síbẹ̀ láti inú òṣèlú ẹ ó rí i pé nínú àwọn nǹkan wọ̀nyí òun ló fa tó jẹ́ pé ká sọ wípé òun ló fa ìrìnàjò wa ẹ̀ tó fi fà sẹ́yìn torí pé àwọn kan wà tó jẹ́ pé ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan lóde ni wọ́n wọ́n fi ẹsẹ̀ kan sínú Yorùbá nation wọ́n fi ẹsẹ̀ kan sínú òṣèlú ṣùgbọ́n kò sí bá ṣe fẹ́ mọ̀ wọ́n náà ṣùgbọ́n tí a bá farabalẹ̀ dáadáa wọ́n tí ojú bá farabalẹ̀ á rí mú tá a bá farabalẹ̀ dáadáa a ó mọ̀ wọ́n dáadáa nínú ìjàngbara tí a ní à ń jà yìí kí a fọkànkan ṣe é kí a má máa rí wípé ah lágbájá ó sọ̀rọ̀ lágbájá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí bàbá mi Anjorin bàbá wa tó jẹ́ admin wa ní orí ìkànnì yìí tí wọ́n sọ wípé kí a fi èébú sílẹ̀ ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ báyìí báyìí tí a fẹ́ mú gbọ́ báyìí ni pé ká má tiẹ̀ máa fi etí sí pé wọ́n ní wọ́n sọ pé wọ́n ní sàn án láàrin ajé ní mú ní pọkọrọ ká fi ṣe òkú ìmọ̀lé wọn níbi tó bá lọ ibẹ̀ ló máa ń kọjú sí ibi tá à ń lọ láti gba orílẹ̀-èdè wa ibẹ̀ ní kẹjẹ́ kí a kọjú sí ká má ṣe fọmọ pé à ń gbọ́ ariwo ọjà tàbí a fẹ́ máa wá sórí ètò ẹnì bú tọ̀hún bú àwọn nǹkan tó fa ìjákulẹ̀ bá wa ní ó wà lára nǹkan tó fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí èébú tàbí ká sọ wípé wọ́n gba owó ìyẹn náà ti jẹ́ ara nǹkan tó fà á owó ó wà lára nǹkan tó fa ìjákulẹ̀ bá wa nítorí pé àwọn kan wà tó jẹ́ wípé wọn ò fi ọkọ̀ kan rin ìrìn àjò yìí gbogbo tí wọn ò ju wípé bí wọ́n ṣe fẹ́ kásà sọ pé ọ̀nà àtijẹ òun ni ẹlòmíì bá wọ ìrìn àjò yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá lè dẹ́kun ẹ̀ nínú ìkànnì àwa ọ̀dọ́ kí a rí wípé a jìjàǹgbara yìí pẹ̀lú ọkọ̀ kan àti inú kan kí a sì rí pé a ní ìmọ̀ kan ìṣọ̀kan àti ìfẹ́ mo sì gbàládùá wípé ọlọ́run ọlọ́jọ́ òní á gba orílẹ̀-èdè wa fún wa nínú oko ẹrú èyí tí a ti bára wa ọlọ́run á ro ti ọlá àwọn wàhálà tá a ti ṣe sẹ́yìn á ro ti ọlá ìyà tó ń jẹ àwọn ènìyàn wa ìyà tó ń jẹ wá ó ti pọ̀ jù ní location nine yìí ìyà tó ń jẹ wá ó ti pọ̀ jù ẹ jẹ́ kí á dìde ẹ jẹ́ kí á dìde ká dìde tán ká má tẹ̀sán wípé bóyá a fẹ́ máa wo ẹ̀yìn wò tàbí a fẹ́ ká dìde tán ó ti dójú ẹ̀ wọ́n ní tí ẹ̀gún bá ti dójú ṣù wọ́n ló dójú láti yọ nìyẹn ọ̀rọ̀ tó wà lẹ̀ ó ti dójú ẹ̀ kí á rí wípé ohun tí a sọ pé a fẹ́ gbà iṣẹ́ àní dandan ni à á gbà á ká má ṣe wò ó pé à ṣèbí àwọn kan ti wà nínú òṣèlú rárá ẹ jẹ́ kí a fi àwọn tó wà nínú òṣèlú sílẹ̀ àwa tá a sọ wípé orílẹ̀-èdè wa la fẹ́ ohun tí a fẹ́ náà nìyẹn àti àwa ọ̀dọ́ a sọ wípé ó ní àǹfààní tí a ní nínú ẹ̀ tó o bá ní àǹfààní tí a fẹ́ ní nínú ẹ̀ wípé a fẹ́ gba orílẹ̀-èdè wa rí pé àní máa sọ wípé à ń pariwo tọ̀tàn torí pé ibi tí a ti bára wa a rí àǹfààní kọ̀ọ̀kan jẹ níbẹ̀ ìyà là ń jẹ níbẹ̀ ṣùgbọ́n tí a bá lè gba orílẹ̀-èdè wa àǹfààní tó pọ̀ ó wà ń bẹ̀ fún wa kí a má sì jẹ́ pé a kò fẹ́ máa wá síta láti máa sọ̀rọ̀ orí ẹnu lásán gẹ́gẹ́ bí ohun tí bàbá mi sọ tán nísìnyí wípé kí a fi ìgbésẹ̀ ìgbésẹ̀ tó ní lárí ìgbésẹ̀ tó nípọn kí a jẹ́ kó tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí a bá ń sọ òun ni wọ́n fi sọ wípé action kí a rí wípé à ń gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ tí a sì ń gbé yìí kó jẹ́ èyí tí amúnàkúnkún dùn kí a sì rí i pé a ṣe àṣeyọrí lórí rẹ̀ ọlọ́run á sì ràn wá lọ́wọ́ á ṣe àṣeyọrí ojú òní tì wá ojú òní tì wá àwọn alálẹ̀ wá dúró tì wá á gba orílẹ̀-èdè yìí pẹ̀lú àṣẹ ìdìbò rẹ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n dúró ná báyìí ẹ ṣeun gan ni bàbá mi. ẹ ṣe gan ni ẹ lè ẹ máa pẹ́ fún wa kò lè rẹ̀ yìí um, gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí mo fẹ́ jẹ́ ká máa mú àwọn ọ̀rọ̀ jáde because wọ́n sọ pé wọ́n sọ pé iyè ó ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni wọ́n fẹ́ tá à ń sọ yìí agbára ni ibẹ̀ wọ́n sọ pé hmm. dìdìdì ikú àti iyè ó ń bẹ lórí àwọn wa lórí nǹkan tí ọmọ mi wàá sọ gbogbo wa ló ti yé báyìí ni pé iṣẹ́ gangan la fẹ́ wá ṣe lórí ìkànnì yìí bẹ́ẹ̀ni eh, àwa eh, ọ̀dọ́. Eh, a jẹ́ ká kúrò lórí èmi ni Ìgbòho bàbá Akíntóyè hmm. but gbogbo wa tá à ń sọ pé Ìgbòho ni mí ìwà ìwà ìbí Ìgbòho wọn ò ní. Hmm. ó ní àwọn àtúntò kan tẹ́ pé àwa ọ̀dọ́ a nípa bàbá wa CSI bàbá hmm. yẹn jẹ́ ọ̀kan tẹ́ pé ìgbà tí mo ta súnmọ́ díẹ̀ mo ń pé bàbá yìí wọn mọtí wọn fagbó wọn ń wọn ò dẹ̀ ń kóbìnrin táwọn hmm. ọ̀dọ́ bá lè ọ̀zá tá bá lè mú wà yẹn nínú tá a lè mú gbogbo ẹ̀ tán tàtí ẹ̀ bá lè mú bíi mẹ́ta àbí mẹ́rin nínú wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ibi tá à ń lọ jìnnà ibi tí à ń lọ jìnnà so ó ti yé yín so um, àwọn nǹkan tá à ń sọ lénìí ó ti wà nínú notice ètò ti wà nílẹ̀ already ọmọ bàbá pásítọ̀ òkè bí ọ̀run ti wà tó ti wà ńlẹ̀ plan ti wà structure ti wà eléyìí ta kàn ń sọ yìí òun ni láti encourage wa wọn tí wọn ti kọ́ lẹ́yìn àwa ọ̀dọ́ níwọ̀nba ní each state a bá wà a máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni. bẹ́ẹ̀ ni estate a kò ní mobilize àwa tá wà ní b a lè lọ support ẹ̀ láti láti achieve state tó bá wà tó bá ṣe máa penetrate wọ gbogbo each local government wa gbogbo wọ́ọ̀dù wa báyìí máa achieve yẹn gbogbo ẹ̀ ní a gbọ́dọ̀ báyìí máa come together and inú mi dẹ́ dùn fún broda wa omeyo ti ọlọ́run oyin because ọlọ́run ẹ̀ ó máa ń rínú gbogbo nǹkan tá à ń ṣe yìí ní struggle yìí ó ń rí wa o àwa la kọ̀ mọ̀ tí bá hmm. rí contribution tí broda wa omeyo máa ń give àrùn iṣẹ́ tó máa ń ṣe nínú ìrìn yìí ìgbà tó ìgbà tí mo tó pè mí tó add mi sí platform yẹn dó mo ti gbọ́ tẹ́lẹ̀ but ìgbà tí mi ní pé ah omeyo ni àwọn bàbá mi so they know they are ready for the truth they are ready for the true work so nínú mi ṣe dùn hmm. pé wow i need to support this brother àjọmáṣe ni so iṣẹ́ tí ẹni ẹ̀ dẹ̀ ti iṣẹ́ tó mòyọ̀ ti ṣe ni o kò yẹ pé mòyọ̀ wà lórí platform àbò ń jókòó síbì kan tó fi ń ṣe gbogbo ilé ìbọn so i'm so happy wípé eh, iṣẹ́ wa gangan òun ló máa fi ṣùwà jáde gbogbo nǹkan tá à ń ṣe yà ń gbìn ni so it's going to count so iṣẹ́ oníkàlùkù ló máa justify wa so brother mi mìíràn eh, mọ́mí wa ẹ gan ni kò ní bàjẹ́ fún wa ọlọ́run so brother wa eh, làwà mẹ́jọ ah, ẹ bá wa ọ̀mùt tẹ̀lé afẹ́rojú yín so kẹ bá wa sọ̀rọ̀ sílé bọ́dà làwọn àṣẹ wa ń bẹ̀ ẹ ṣe. mo wà níbẹ̀ o salamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuh. mo kí gbogbo wa ṣẹ́yọ́ ẹ lójú mi báyìí. à ń rí jẹ́jẹ́ àti rí pé. ẹ ẹ rí bínú ni o nàìjíríà wà ní o. ẹ jọ ẹ jẹ́ kí bàbá wa ṣe àwọn àgbà gbójú sí i sí ojú iná dáadáa ká lè rojú wọn dáadáa ojú kí gbogbo akálẹ̀. ojú mi rè o. ẹ ṣe gan ẹ ṣe buhari wà ẹ kú kára ní wọlé o buhari hmm. wà ẹ. ọlọ́run ní dà wá láàmú. bàbá mi ẹ̀ka lẹ́sà adẹ̀kú ètò àkótó ìlú ọlọ́run fún wa ṣe. àmì àti Èdùmàrè ẹ máa ṣèwọlé ẹ ṣe. àkọ́kọ́ ni pé gbogbo ìgbésẹ̀ tá a fẹ́ dé pátá gbóngbódó àfi lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ọba wa nìyí náà láàrin yìí yóò dára pọ̀ wá níwájú àjò náà yóò di àárín yìí. ní tí mo fẹ́ kí gbogbo ó dì mú ni wípé àwa tá a jọ̀dọ̀ àwa níṣẹ́ ń bẹ lọ́wọ́ wa àwọn bàbá yìí ti gbìyànjú ti abẹ́rẹ́ àwọn gbé tí wọ́n lè ṣe. ṣé rí tí a bá ní káwọn àgbáyé pátá a rí wípé ntí ọ̀dọ́ bá ti lọ́wọ́ sí ó tètè máa ní ìyọrí sí dáadáa pàápàá káfí ti Sri Lanka káfí ṣe àpèjúwe ẹ rí i pé màá tí àwọn ọ̀dọ́ yarí apá gọ́fẹ́ǹtì wọn gan ọ̀ka wọn ṣùgbọ́n lórí Nàìjíríà táwọn wà yìí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tí ó yẹ káàdì sí láti yọrí káàtì gba báàkì tó dáa níbẹ̀ àwọn ìjọba olóòdì Nàìjíríà pípọ́n wa yí dànù ọ̀dọ́ tí ẹ bá wá pẹ́sà àárín wa lásìkò tá a yìí tó fẹ́ jẹ́ oníwà àgàbàǹgebè ọ̀dàlẹ̀ ẹ má sọ pé ọmọ wa o ẹjọ́ wá tí ẹ bá fóun lówó tóun bá fi ń gbádùn gbèsè ayé ara tiẹ̀ ǹjẹ́ gbogbo fámìlì pátápátá gbogbo ǹjẹ́ ni wọ́n ń gbádùn bì í a ti mọ̀ pé owó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun gangan mọ́lẹ̀ fún ara wọn torí pé kò sí. network network ni ẹ o location Nigeria ni so ẹ ṣe gan ni um, tọ́wọ́n bàbá tó darapọ̀ mọ́ wa mo rò pé network ló hàngàn bẹ́ẹ̀ yẹn ẹ jọ pẹ̀lú nǹkan tí ọ̀wọ́n mọ́ mi wá sọ tán láìpẹ́ yìí program yìí is going to be selective àwa táwa ń bíbá ìta mọ́ra wa a gbọ́dọ̀ mọ̀ wọn yàn tá a gbọ́dọ̀ máa add a fẹ́ pé ta add the crowd we don't need that we need people who are ready to work a fẹ́ ṣiṣẹ́ lélẹ́yìí o òun pa afẹ́ eléyìí kò ń sọ̀rọ̀ pé a jókòó sórí mídíà physical work a máa jáde síta máa every state tá a bá máa wà we will make sure that we achieve our aim because now the enemy know the strength of a nation the ọmọ pé àwa ọ̀dọ́ gangan ni okun àti agbára orílẹ̀-èdè tó bá sọ pé ògo orílẹ̀-èdè àwa ọ̀dọ́ ni ògo orílẹ̀-èdè yẹn so kí ni nǹkan ta lè ṣe ni pé àwa ọ̀dọ́ yẹn gangan gangan gangan la máa fira wa síṣẹ́ and again ẹ má jẹ́ kí a fi owó ṣe àgbà ẹ jẹ́ kí ọmọ olúàbí wa tó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àkọ́kọ́ wa àwọn ibi tí a ti ṣe mistake nìyẹn o ó dẹ̀ wà lára nǹkan tó pín tó fa ìfàsẹ́yìn nínú struggle pápájọ láàrin àwa ọ̀dọ́ agbára owó yẹn ló ń sọ sí wa láàrin ta fi ń sọ ìwà nù kò sí tíyàn bá ti fún wa ní ten báyìí a ti rò pé ẹni kò sí nǹkan tẹ́ni bá fẹ́ ta ṣe báyìí tó fẹ́ ta pọmọ ìyá wa gan máa pa because of the money àti wọ́n pé bí a ó fẹ́ wa láì mọ̀ pé owó yẹn kọ́ ni ìfẹ́ so ọmọlúàbí wa gangan la máa fi ṣiṣẹ́ tó wà ńlẹ̀ yìí a gbọ́dọ̀ jẹ́ kó ṣíwájú ẹ jẹ́ ká ṣiṣẹ́ owó tẹ̀rín ẹ̀ tó àkókò bá tó owó gangan ló máa owó ó máa wá ó máa ó máa sọ̀pọ́tì wa ni ó máa wá ṣiṣẹ́ fún wa ni. so èmi dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú àwọn atatẹ̀ ti dìde yìí wọ́n ti wọ́n ti kọ́ lẹ́yìn tó bá já wa mẹ́wàá tó bá já wa mẹ́sàn-án ni tó jẹ́ bòsí ni a máa achieve ẹ̀mú wa so ẹ ṣé gan ni sir ah, brother wa tó tó wọlé eh, mr ifá mateko Mr. Ifeama Teku ẹjọ́ ẹ bá wa sọ léṣọ tí ọwọ́ wa Mr. Lawal tó wọlé padà. Mo kí gbogbo lé o. A kú ìpàdé, a kú gbìyànjú. Ọlọ́run ọba Adégbèjì Ọládé ojú mi kí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ yẹ ká mú tù o. Euh, bọ̀dá mi bàbá mi tó sọ̀rọ̀ tán mo really appreciate yín pẹ̀lú last uh, statement yín lórí pé owó ò ṣe owó ó ṣe pàtàkì ẹ jẹ́ kí gbogbo wa notice lórí ẹ̀ um, àkíyèsí tí mo kọ́kọ́ pe gbogbo wa sí òun ni pé ẹ jọ̀wọ́ àwọn àgbà sọ pé ó tó ṣe bí òwe ló dá yẹn gbà yọpẹ́ máa mọ̀ bọ̀ á ṣe bí ọ̀bọ lára àwọn nǹkan tó fa ìjákulẹ̀ báyìí àjò yìí tí a ti rìn sẹ́yìn alákọ̀ọ́kọ́ ni pé ẹ yẹ ká jáwọ́ lápò tí ó yọ nípa bíbú àwọn àgbà àti àwọn ọba wẹ́dà ọba ṣe dáadáa wẹ́dà kò ṣe dáadáa orúkọ tá a bá máa sọ ọmọ ẹni inú ọmọ ẹni ní gbé kíní yẹ kó bá wa gidi gan gidi gan ni nítorí pé mo ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti súnmọ́ ọba àwọn ọba kan bí bàbá dẹ̀ lóyún bàbá yẹn jẹ́ sí mi ìgbà tí ìrìn àjò yìí bẹ̀rẹ̀ bàbá yìí nífẹ̀ẹ́ sí ìrìn àjò tá a rìn ṣùgbọ́n gbàrà tó di pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ ti bú ọba ó bẹ́ẹ̀ sì bú ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà fún ìrìn àjò náà èyí tí mo dẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe bàbá yìí nìkan nìkan yìí ló máa ṣẹlẹ̀ sí ìyẹn lọ ní ẹ̀jẹ̀ kan ẹ jẹ́ ká kíyèsára lórí ẹ̀ ẹ tó yọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé Eh, àníyàn tí oníkálukú ní ó máa dìtàmì o àníyàn ṣé àníyàn lórí pé owó ni mo bá wá àbí àníyàn lórí pé báwo ni ìran mi ṣe máa bó lóko ẹrú ó máa dìtàmì ibi tí à ń lọ ẹ jẹ́ ká wo àníyàn wa ẹ jẹ́ ká pera wa sí àkíyèsí ní ìkóríta yẹn ẹlẹ́kẹta ẹ̀wẹ̀ òun ni pé lórí pé vision tá à ń sọ ẹjọ́ ẹ jẹ́ ká fi iṣu igbe onítìrí òṣù onítìrí bàbá Bánjí kiri Akíntóyè kò ṣe Bánjí Ìgbòho kò ṣe Ìgbòho ẹ jẹ́ ká fi ìyẹn sílẹ̀ nínú ìrìn àjò àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká gbi tìsẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé èmi máa ń sọ nǹkan kan o mi ò mọ ẹlòmíì mi ò torí onítìrí wọnú movement mi ò dẹ̀ torí òòṣà wọnú movement mi ò tí torí bàbá mi Bánjí Akíntóyè wọnú movement mo wọnú ẹ̀ fún òmìnira ìran mi ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká gbé ìyẹtì sí ẹ̀gbẹ́ kan nítorí ìrìn àjò yìí sìn à ń sọ pé gbogbo ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ òsì gbogbo ọ̀dọ́ a dẹ̀ mọ̀ pé àwọn ọ̀dọ́ kan tẹ̀lé nísìrí ẹ ti rọ́tàn ṣùgbọ́n ní mọ̀n gbàtà bá ṣì ń dúró lórí pé à báyìí ni onítìrí ṣe ṣe olè lónítìrí a máa ní problem láàrin ara wa ìyẹn lọ ní ẹgbẹ́ kan gẹ́gẹ́ bí structure tó sọ pé wà ńlẹ̀ ló mi ò sí mọ̀ mo mọ̀ pé there is general structure láti ọ̀dọ̀ àwọn bàbá and then out of out of the structure yusuf wà lára the place but no dey wish pé our yusuf our gbogbo within ourselves we should have our own structure by the department kan lábẹ́ gbogbogbò ṣe é ti ọ̀rọ̀ sàn based on awareness based on military. ẹjọ nẹtọ kí ni ẹmbírèkì ta o. nẹtọọkì ẹmbírèkì o nẹtọọkì ẹmbírèkì. ló fi sọ fún wọn náà. Hello? Ṣé ẹ ti gbọ́ mi bẹ́ẹ̀? À ń gbọ́ yín bí ẹ̀, a ti ń gbọ́ yín báyìí. Hello? Network yẹn. Tí Hello? Ṣé ẹ ti gbọ́ mi báyìí? àti gbọ́yìn báyìí. ẹ má bínú wọ́n ti wọ́n ti kọ́lé kéyìn pọ̀ lẹ́nu kó má lè gùn kankan kọ́ lówó tiẹ̀ kó má ju méjì kó lè fọ egungun ló ṣe pàtàkì ibi tí a bá ti ń sọ pé èrò púpọ̀ ń pọ̀ alábọ̀dé ó máa wọbẹ̀ o ẹ yẹ ká kíyèsí ara ọ̀pọ̀ èrò kọ́ la fẹ́ ẹ ṣàkíyèsí lórí ìkóríta yẹn and then àwọn nǹkan tó bá jẹ́ main structure tó yẹ pé àṣírí tó lágbára ẹ má jẹ́ kó kọjá àárín àwọn olóyè àwọn olóyè ìpéjọpọ̀ yìí ẹ má jẹ́ kó kọjá àárín wọn even gan èèyàn tó wà lábẹ́ yín tẹ́ bá fẹ́ rán níṣẹ́ nípa fẹ́ rán níṣẹ́ afẹ́ fún ní assignment tí ẹ dẹ̀ mọ̀ pé assignment yẹn ní agbára ẹ jẹ́ kó dé ìkóríta yẹ ẹ kẹ́ tó sọ fún ọ bí pé assignment wà ní two weeks time ẹ má ti jẹ́ kí wọ́n mú assignment yẹ one hour to the assignment even if possible ìkórìtà assignment yẹ tó bá yẹ pé ẹjọ́ ń lọ ní kẹ̀ṣẹ̀ sọ ìyẹn jẹ́ bí àkíyèsí and then concerning awareness ò ṣe awareness ẹ jọ̀ọ́ mo sọ pé oníkálukú wa ọ̀pọ̀lọpọ̀ wa la ní èèyàn ní military both police army navy ẹ̀rọ sábẹ́ a lot of uh, forces èèyàn tí ó bá mọ̀ pé ó jẹ́ tó yẹ pé a use wọn ẹ jẹ́ ká mọ way and manner tó yẹ pé a fi máa convince irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó yẹ pé wọ́n fi máa nífẹ̀ẹ́ sí ìrìn àjò tá à ń rìn ní ẹgbẹ́ kan àwọn fúnra wọn á lè ní ká wí àti wọn fún ìrìn àjò yẹn ẹ jẹ́ kí n dá dúró síbẹ̀ yẹn ọlọ́run á lọ́wọ́. ẹ ṣe sà ẹ jọ mo fẹ́ béèrè ìlú wo lẹ stéètì wo lẹ wà nílẹ̀ yorùbá. hello sir bọ́dà tó sọ̀rọ̀ tó ń sìn. Lagos slash Ogun State. okay Lagos slash that is. Um, Lagos slash Ogun State. okay okay ìyẹn dàbí ẹ ṣe gan ni so that means eh, ẹ̀yin àti omiyo àti okay no problem ah, ẹ ṣe gan ni kò ní bàjẹ́ fún yín gbogbo ẹ̀ náà ló ti wà nínú àkọsílẹ̀ báyìí so gbogbo ẹ̀ náà la máa ṣiṣẹ́ lé lórí ah, mo fẹ́ yẹ kí a lẹ́yìn láti ara wọn ah, ọmọ ẹ̀yìn Jésù Great lénìí jésù náà ọmọ ẹ̀yìn kan méjìlá ni wọ́n ọkùnrin ní twelve disciples bọ́ ẹ jẹ́ twelve disciples yẹn láàrin àwọn méjìlá yẹn ni executive they are all executive gbogbo ló ní department tó ń ṣe tí iṣẹ́ bá wà fún baby accountant akàwé accountant ó máa ní bọ́ ẹ máa support ẹ̀ tán kan máa gbárùkù tí tán máa jọ ṣe so gbogbo àwọn kìíní ní structure wa tó ti protect wa fún we work together as a team every ọ̀gá ibi awareness committee ẹ̀ ń sìn mo lè wà ní bíá logistics ń sìn tí awareness máa ṣe nǹkan we work with them as a team so gbogbo kìíní bá ṣe máa ṣiṣẹ́ bí ọmọ ìyá bí ìṣọ̀kan gbogbo ẹ̀ ní ọlọ́run ti bá wa ṣètò ẹ̀ lẹ̀ so broda mayor tó bá yá everything each state bó ṣe máa máa organize everybody gbogbo ẹ̀ lọ́ máa push sí wa anẹ́jọ́ bá ẹ sọ àwọn èèyàn tá a bá mọ̀ dénúdénú tá a bá mọ̀ délédélé la máa máa pè sí program tá a bá fẹ́ ṣe in time of executives àwa executive a máa ti at least brother wa ò mayor inú mi tiẹ̀ dùn pé kò sí ìlú tẹ́ ti wọ̀ kò sí local government tẹ́ ti wọ̀ so at least ẹ máa mọ àwọn èèyàn tó tí wọ́n ń gbé yorùbá nation sọ́kàn tí wọ́n nífẹ̀ẹ́ yorùbá dé láti ọkàn wọn so gbogbo wọn yẹn la máa select ní gbogbo domain tàbá wà ní gbogbo state tàbá wà láti lè bá wa láti lè jọ ṣiṣẹ́ pọ̀ tá a fi máa achieve nǹkan tá a fẹ́ so brother wa ẹ ṣé gan ni kò ní bàjẹ́ fún yín so bó bá ṣe rí. Ah, we'll get back to you because gbogbo nǹkan tá a fẹ́ ṣe yín sí lẹ́yìn meeting ní ní èní lágbára ọlọ́run next week iṣẹ́ máa bẹ̀rẹ̀ and gbogbo state tá a bá wà gangan everybody will be given assignment to work on what your decided disciple so gbogbo kí ni ẹni broda omeyo máa explain fún wa báyẹn máa máa handle gbogbo local government gbogbo state wa gbogbo wards wa so ẹ ṣe gan ni sir kò ní bàjẹ́ broda wa ifá màtẹ́kù so brother ay eh, eh, ayọ̀délé ayọ̀mídé kíókì ọmọ tondo state ayọ̀mídé kíókì ayọ̀mídé kíókì ẹ bá wọlé. ẹ kalẹ̀ mo kí ẹ̀yin bàbá mi mo kẹ́yìn ìyá mi ní ṣé ẹ gbọ́ mi ẹ nílò láǹfààní láti rí ojú mi ẹ mọ̀ pé àìbá mo ṣe lè sọ. So àìmọ̀ hmm. ẹ má bínú bájà ṣe lè sọ wípé ọdún ọdún mi ò ń ṣàìmọ̀ fólóko gbogbo apáta ni ẹ̀yin bàbá mi ìyá mi náà ni ẹ mọ̀ mí dáadáa láti Ondo State ni èmi wà lágbára Ọlọ́run àjò àṣe ní àṣẹ Ìdùmàrè Yorùbá Nation a máa gbà á gbogbo nǹkan tí ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi náà ti ń sọ látàárọ̀ kò sí eléyìí tí tí ò dá ń bẹ̀ ó dá but èmi wo kinní kan tí a lè ṣe wípé ó lè tún lè mú way forward wá fún Yorùbá nation èmi dẹ̀ mọ̀ pé àwa ọ̀dọ́ náà ni a lè ṣe nípa technology tí a bá lè tá a bá lè ṣe technology tí ẹ bá wò ó tí ẹ bá ráwọn China ẹ rí i pé àwọn ọ̀dọ́ wọn ni ó ń ṣe technology tó tó pọ̀ jù ìyẹn kan tí a bá ṣe technology tó jẹ́ pé technology tí mò ń sọ bí ohun ìjà tí a lè ṣe láti ká lè fi defend ilẹ̀ wa ọ̀ tí a bá rí ṣẹ́mọ̀ ní ilẹ̀ Yorùbá a rí àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n wà talented tó yẹ pé wọ́n wà tó yẹ pé wọ́n wà talented tó yẹ pé kò sí nǹkan tí wọn ò lè build kò dẹ̀ sí nǹkan tí wọn ò lè ṣe irú àwọn yẹn tí a bá tún lè rí wọn tí a dẹ̀ gádà wọn jọ tí a dẹ̀ lè rí ọ̀nà láti kàn lè fìnnazí àwọn wọ̀nyẹn eh, mo fi pé ó tún máa mú kan tó máa jẹ́ kí movement Yorùbá nation ó tún lè wá sí kíákíá àdéhùnṣẹ́mọ̀ tí a bá gba Yorùbá nation náà tán ṣẹ́mọ̀ ó láwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwa fúnra wa là máa ṣe tó ń ṣe wípé a máa a tún gbẹ́kẹ̀lé àwọn òyìnbó wọ̀nyí bí nàìjíríà ṣe gbẹ́kẹ̀lé àwọn òyìnbó yẹ kó ohun gbogbo tí nàìjíríà tí wọ́n ń lò a rí pé ìlú òyìnbó ni wọ́n ti ń kó wá tó dẹ̀ yẹ pé ohun tí wọ́n dẹ̀ fi tí wọ́n dẹ̀ ń kó wá yẹn ohun tí wọ́n fi ń ṣe ilẹ̀ yorùbá yìí náà ni wọ́n ti ń kó lọ wọ́n á rà ní owó pọ́ọ́kú ní ọwọ́ wa wọ́n á dé ọ̀hún tó bá ti tó bá ti ọ̀hún tí wọ́n ṣe wọ́n wá tà ní owó tó wọ́n ní ọ̀dọ̀ wa níbí báyìí so wọ́n rò pé tí àwa ọ̀dọ́ tí a bá lè rí àwọn tí àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n wà talented tí a bá lè rí wọn tí a bá kó wọn jọ tí a dẹ̀ bá wọn sọ̀rọ̀ nípa Yorùbá nation tí wọ́n dẹ̀ tí wọ́n àwọn kọ̀ọ̀kan tó bá tí wọ́n lè fi finance wọn tí wọ́n bá dẹ̀ tún lè ṣe àwọn mọ̀ pé ìwọ̀n nǹkan wọ̀nyẹn náà á tún lè ràn ràn wá lọ́wọ́ á lè ràn wá lọ́wọ́ torí tí a bá kàn ní pé kí á fi lé àwọn ti bàbá wa nìkan ni kí wọ́n ni kí wọ́n máa ṣe máa rò pé ìrìnàjò yẹn á tún take long tó pọ̀ torí wọ́n á tún jòkó wọ́n á tún lóòótọ́ náà kò sí kan tó yẹ pé èèyàn máa ṣe téèyàn ní jòkó téèyàn ní ìrò síwájú ìrò sẹ́yìn kò mọ̀ wò pé tí a bá lè ṣe yẹn torí tá a bá wò á rí pé àwọn ọ̀dọ́ wọ́n ní ọpọlọ tó jáfáfá tí ó yẹ pé a ní a ní ọpọlọ tí ó jáfáfá tó jẹ́ pé fast brain tí a ní then tí a bá lè rírú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ yẹn tí a bá bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá pé ohun bí eléyìí ni a fẹ́ máa ṣe ní ilẹ̀ Yorùbá báyìí fẹ́ gba Yorùbá nation ohun bí eléyìí la fẹ́ máa ṣe tí a bá dẹ̀ fún wọn ní full support mo fi pé ilẹ̀ Yorùbá náà á lè ti wá sí ìmúṣẹ ohun tí mo ti lè sọ for now lélẹ́yìí ẹ dẹ̀ ṣe gan ni fún àǹfààní tí ẹ fún mi ẹ ṣe gan ni ẹ̀yin bàbá mi ìyá mi. ẹ ṣe gan ni brọ́dà wa ay àwọn tí kí ó kí nìyẹn ní Ondo State ẹ kúṣẹ́ takuntakun ojú àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ brọ́dà mi ay ẹ ṣe gan ni inú wa dùn lọ́pọ̀lọpọ̀ ẹ jọ gbogbo wa sọ̀rọ̀ gbogbo state tá a bá wà iṣẹ́ wà fún wa láti sanitize àwọn láti sanitize àwọn èèyàn wa pàápàá jùlọ pẹ̀lú oríṣiríṣi rúmọ̀ tá à ń gbọ́ misinformation irọ́ oríṣiríṣi tí àwọn tó fi ń deceive àwọn èèyàn wa àádẹ́rìn pọ̀ àwọn ọ̀dọ́ wa lọ́dẹ̀ ń deceive jù láti lè máa jẹ́ kó mọ̀ pé ìjọba fìdíhẹ kan wọ́n ń bọ̀ ó ti tan ọ̀dọ́ púpọ̀ but a máa bẹ̀ wá àwa tá a bá mọ̀ wọn èèyàn tó ti fọ́ mistakenly out of ignorance ó ti fọ́ sọ́wọ́ onítìrí ẹ jẹ́ ká wọ́nù wọn ẹ jẹ́ ká gbà wọ́n níyànjú nǹkan tó bá lè mú wọn lọ tara bọ̀ gbogbo alágbọ́ voice note brother wa omiyan ní orí platform tó sọ̀rọ̀ ń pa if anything happen to them they are under they are under own o they are called ìyẹn àgbélébù wọn nìyẹn and àdẹ̀fẹ́ tí nǹkan kan burúkú tó ṣẹlẹ̀ sọ̀wọ́n ọ̀dọ́ wa God is not going to be is not going to speak well of us. so ẹ jọ àwọn èèyàn wa tá a bá mọ̀ gbogbo information pọ̀ àwọn èèyàn kan fẹ́ ọkọ̀ pọ̀ àwọn fẹ́ ṣe interim and nǹkan tó lẹ́ lò ní owó lọ́ fi hàn àìtáìsì àwọn ọ̀dọ́ wa wọ́n máa fún wọn lóhun pé ẹ máa ṣe báyìí máa ṣe báyìí jọ ó possible tẹ bá wà fortunate tó bá fún yín lówó ẹgbà owó Yorùbá nation ni but ẹ má lọ fọ́ sí wọn I beg you wọ́n ṣe wọ́n ṣe gbogbo ìgbà tó sọ pé wọ́n fẹ́ lọ occupy nígbà yẹn lọ́ fi gbọ́ wọn kan wọ́n ṣe ọ̀wọ́n míì ọ̀wọ́n míì míì wọ́n dáwó sí wọn lọ́wọ́ wọn rí wọn mọ́ so mo dẹ̀ blame ọ̀wọ́n yẹn gbà tán yẹn rí pé kò sọ́nà níbi tán lọ so ẹ̀wọ̀n ẹni ẹlẹ́ni so they have to find a means to survive so ọ̀dọ́ ni wá so àgùdọ̀ parọ́ tán ra wa so bí ó ṣe máa rí nìyẹn ṣe gan ni bọ́dà wa so gbogbo bí structure máa ṣe lọ bá ṣe everybody máa ṣe take charge state yẹ gbogbo ẹ̀ ni ó ti wà nílẹ̀ so like uh, by the grace of God ní ah, ọdún tó wà nílẹ̀ yìí ni àbá ti bẹ̀rẹ̀ everything so lágbára ọlọ́run next week uh, Monday Tuesday ọmọ máa gé ìtọ̀ sí wa so àwọn executive wa tó máa wà ní national wa tó máa wà ní state na state uh, national tó máa wà ní national wa from there we extend to state so bí state máa ṣe máa lọ so báyìí máa ṣiṣẹ́ yẹn pọ̀ nìyẹn so bí a ṣe máa máa guide ra díẹ̀ díẹ̀ tá a fi máa wọ local government àti other place nìyẹn ẹ ṣe gan ni mo fẹ́ pe àwọn dádì wa kan àwọn dádì pastor eo agbiola àwọn ni general secretary yonkan so ọjọ́ wọn bàbá tẹ́ ń pé wọ́n nífẹ̀ẹ́ wọn ọ̀dọ́ púpọ̀ púpọ̀ ìgbà tí wọ́n rí meeting yìí ní ọ̀sán èyí ní Ìlọrin o so bọ́ rí báyìí in fact mo àmọ̀ kan tó ti ẹ̀ pé ọ̀wọ́n ọ̀wọ́n in fact ọ̀wọ́n náà ti ń plan láti rí wa because e, nǹkan tó wà ńlẹ̀ yìí ọmọdé gbọ́n àgbà gbọ́n ni a lè fi tàwọn àgbà a lè fi a lè fi wọ́n ṣeré rárá níbi tá a wà yìí nítorí ẹ̀ lọ́wọ́ bàbá wa gbogbo wa rí pé àwọn bàbá wa ló kọ́kọ́ wọlé tó àdírẹ́sì wa tó bá wa sọ̀tọ́ kí wa dáadáa tẹ̀mọ̀ pé bàbá náà mọ ọmọ pé wọn ọ̀dọ́ wọn ò fẹ́ lọ́wọ́ tá wà á sìn wọn ò fẹ́ fi wá ṣeré rárá in fact àwa gan ló fẹ́ máa rí wájú báyìí àwa gangan ni àwa gangan ló fẹ́ máa rí lọ́tún àti òsì wọn àtẹ̀yìn wọn so bóyá eré nìyẹn so màá pe brọ́dà wa eh, pásítọ̀ wa pásítọ̀ ihò agbọ́lá láti yonkan so wọn ní eh, general secretary wa ẹjọ́ ọ fún wa ní ah, àwọn one or two word àwọn ọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ ìṣítí díẹ̀ so ẹjọ pásọ agbọlá ẹjọ sá ṣe ti wà ń bẹ sá. bẹ́ẹ̀ mo ti wà ń bí mo ti wà ń bí ẹ ṣeun ẹ ṣeun ẹ kalẹ. ten minutes ni o ẹjọ sá nítorí àkókò wà sá. in fact tó bá tẹ̀tún wá tó bẹ̀yẹn wẹ́ <laughs> èmi gan pray kó tó bẹ̀ but notwithstanding adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé ẹ ń rí mi mò ń wò yín. àbọ̀ rí ń sá o ẹ kalẹ́ sá bá mi sá o pásítà gbọ́lá mo kì í sá o àròjì ń sá o. bàbá mi ò méyọ̀ ah, èmi gan fẹ́ rojú yín ẹ jẹ́ kí n. àròjù yín o. ẹ ṣe bóyá mo ok mo ti tẹ fídíò yẹn good yes ṣe rí mi báyìí. dáadáa aha very good very good very good. a ti rí yín o a ti god bless god bless yorùbá nation god bless our country. Yeah. ẹ kalẹ ọlọ́run àbùkù fún ah, orílẹ̀-èdè wa. ẹ ṣeun mo kí ẹ̀yin mo kí gbogbo apáráwátá ah, gbogbo wa ọ̀dọ́ náà ni wà dó wa kàn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run by now ọ̀pọ̀lọpọ̀ wa ti wá marry but we still remain youth formidable resolute and formidable will remain youth lágbára ọlọ́run ọlọ́run adé fún wa ṣe ah i'm so happy i'm so glad this is a Yoruba Nation Youth Forum tó máa mú kí oníkálukú jáde kúrò ní religion closet tó wà because eléyìí wà ní trial so àwa mú kó oníkálukú jáde kúrò ní closet tó wà láti pé ká wá jẹ́ òṣùṣù ọwọ̀ kan láti fight this uh, self-determination. ìkan nínú uh, ẹ̀jẹ́ orílẹ̀-èdè Yorùbá sọ wípé ó ní mo ṣe ìlérí pé n ó máa fi ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi ṣe ìjàngbara ṣe ìgbèjà àti ìjàngbara orílẹ̀-èdè Yorùbá and uh, ẹsẹ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú àwa ọ̀dọ́ gan gidi Ọlọ́run á dẹ̀ fún wa ṣe lẹ́ẹ̀kan sí mo kí wa kò sí nǹkan tí mo fẹ́ sọ ju wípé ìgbà tí mo gbọ́ sí prógrámù yìí through uh, bàbá wa Omeyo pé nǹkan báyìí I was so glad because this one is going to give a breakthrough to all we have been doing and uh, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ rí i wípé ọ̀dọ́ gangan ni tájẹ́tì sátánì ọ̀dọ́ gangan ni tájẹ́tì sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ uh, there are three stage: the children stage, the youth stage, the elderly stage. So eléyìí tí Sátánì máa ń hèmù jù nínú ẹ̀ òun ni from the infant infant yẹn láti kékeré then wá sí ọ̀dọ́ so tó bá ti bá arìnrìn àjò yẹn dórí àwọn ọ̀dọ́ á wá tún kúrò kò ìwọ̀nba ló ní í ṣe pẹ̀lú àwọn tán ti dàgbà mọ́ toró mọ̀ kóun ti bá wọn dé ibì kan náà so àwa ọ̀dọ́ yẹn gangan ló wá aim and that is why tá a bá wo ìta lénìí ẹ rí i pé the population àwọn tí Sàtánì aim láti bayé wọn jẹ́ they are the youth and that is why àwa ṣe gbọ́dọ̀ ní ìṣíníyè dáadáa tá a gbọ́dọ̀ gbọ̀jẹ̀gẹ́ ká má fàyè fún Sàtánì láti ba ayé wa jẹ́ and uh, we must know the area of our strength our strength mo give example kan nípa àwọn bible student kan ní kan ní kálukú kọ̀ọ̀kan nípa nǹkan tó mọ̀ nípa ọlọ́run àti sátánì so ìkan náà àwọn student yẹn ń wá kọ nǹkan tó mọ̀ nípa ọlọ́run kò kọ nípa sátánì nígbà tí wọ́n máa gbé ìwé assignment déwájú lecturer tán ń wò wọ́n wá wà tí ẹ ṣe wá dá yàtọ̀ nínú gbogbo nǹkan tán kọ́ lẹ̀ ó ní I care to know God and I don't care to know about Satan lecturer yẹn wá sọ pé tán orí sọ ṣùgbọ́n lọ́jọ́ míì care to know about Satan because Satan care to know about us láti bàyè wa jẹ́ and that is why we must the only thing sister nama maemu ni the area of our strength and that is why they will be using all means tẹ́ bá dẹ̀ wo ìkan nínú àwọn nǹkan tí Ọlọ́run táwọn ọ̀tá fẹ́ lò láti fi ba ìrìn àjò jẹ́ ńgbà tán wọlé wá àákàn máa sọ bí òwe bí òwe gbogbo ẹ̀ ti yé wa òun wípé they were aiming at youth youth yẹn non target non target non target before we know it gbogbo àwọ ọ̀dọ́ ti rọ́ lọ báyìí but ó wá ku àwa kọ̀ọ̀kan táwọn gbà no no no no this thing must not be like this through the designing spirit nípa ìdánimọ̀ pé àníṣe ànígbà kíkiní kó rí báyìí kó bàjẹ́ this is not how things is being run and managed adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó wá kú báwa ṣe fẹ́ padà lọ ń sìn mò ń gbọ́ táwọn bàbá bróda wa kan sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan we don't need to scare the only thing ni pé ẹ kàn build the council the trusted people around this thing ká wá open channel fún gbogbo ọ̀dọ́ ilẹ̀ yorùbá pátá and that is why I'm seeing this forum as what we make every you to come out of their religion closet or whatever closet oníkálukú ti líǹkì mọ́ eléyìí máa wá pa gbogbo àwa ọ̀dọ́ pọ̀ pátá láti ja ìjà ìgbára ẹ̀ ọlọ́run adé fún wa ṣe gbogbo àwọn tí wọ́n wá ti gbà lọ tán ti still lọ gbogbo we thank God for the means of media now ká wá máa lo gbogbo channel yẹn twitter ni youtube ni whatever ni láti fi communicate lastly gbogbo wa la mọ̀ wípé nínú ìrìn àjò ẹ̀dá there is what we call leadership adarí even in the midst of this youth tá a there must be a leadership that means pé láàárín àwa ọ̀dọ́ ẹ̀ tá a kóra wa jọ ẹ̀ olórí gbọ́dọ̀ wà fún wa tí ó máa máa gáìdì wa gbogbo wa kò ń ṣe pé bóyá gbogbo wa náà ni ò ṣe but there must be there is a place of leadership in láti ọ̀run wá títí dé ilé ayé read every book ẹ rí i pé there is a place of leadership tá a bá ti wá rẹ́ni tó ń sọ pé ẹ má dá lídà wo ẹ má dá wọn lò wọ́n ṣe sẹ́ẹ̀dì fídíòtì kan sí mi sìn tí kọ́lọ̀ má jà fi irú àwọn bẹ́ẹ̀ ṣe màmá ṣùgbọ́n okay let's put it that way tí màmá yìí ti sọ pé àní leader wo he was referring to bàbá Akíntóyè pé leader wo nǹkan kan kò dẹ̀ síbi home and in diaspora home and abroad there is always a place of leadership téèyàn bá ti wá lọ ń na ìka tó ń fi ń gún leadership yẹn tó ń gan ẹni yẹn ń ṣe ara ẹni ó ń ba ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́ gbogbo wa wá gbọ́dọ̀ ní ìṣíníyè pé irú ẹni bẹ́ẹ̀ yẹn ó dàbí pé irú ẹni òun ṣe èèyàn tó yẹ kéèyàn bá rìn because irú ẹni bẹ́ẹ̀ máa kó ìran àwa ọ̀dọ́ ó máa kó wa ṣìnà ni because there is always a place of leadership even in the midst of you not to talk of pé àwọn tó tún jù wá lọ so and we thank God there is no uh, competition in self-determination movement like righteousness no competition bàbá wa Bánjí Akíntóyè torí nǹkan tó ń gbìn sí àwa ọ̀dọ́ nínú lọ́wọ́lọ́wọ́ òun ni wípé ẹ kò dé ẹ má dá wọn lóhùn hàn ṣàdarí they were trying to convince us but ojú wa ti là we need a leader and we have no our leader ká dẹ̀ follow footstep yẹn nígbà tó bá tó àkókò àìkú ẹ̀gbìrì àìkú ẹ̀gbìrì láyé òun jẹ́ five us sígbẹ̀du nígbà tó bá tó àkókò má dàbí òwe o tó bá tó àkókò tọ́nà bá tó wá sọ pé òkè òun ti parí iṣẹ́ tí Akíntóyè fẹ́ ṣe ó yá nígbà tí Mósè fẹ́ máa lọ ó ní ó yá pé ó yá pé Joshua wá síbí gbọ́nù ọlọ́run ló ń yan adarí tàbáráàlú nígbà tí wọ́n bá rí iṣẹ́ pé ah, ẹni tọ́ fún wa láti darí wa like that like that like that ojú ò ní tiwa o kí n gé ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ a ti bẹ̀rẹ̀ this is a new movement unstoppable movement tí kò sí ipa ayé tó lè dá dúró àwa ọ̀dọ́ gangan la níṣẹ́ yẹn number one ká mọ ẹni tó já darí wa ká dẹ̀ máa follow ẹ̀ ká má jẹ́ kẹ́nikẹ́ni kó tàn wá nǹkan tó bá máa mú wa tún wá sọ pé òkè ó dàbí ìpadà rí àfẹ́pàrọ̀ ẹ̀ á jẹ́ pé a ti wá ṣe sọdibility wa wá rí pé ah, ẹni yìí lóòótọ́ no go area but when you still look at the leadership lẹ́ni Eh, brother, gbẹ̀ngà náà send àwọn voice note kan sí níbi táwọn kan ti jókòó sí studio they were debating ẹ ti rí pé àwọn eléyìí hàn níbi lọ most of them wọn àgbàlagbà wà nù wọn wọn kàn ń sọ̀rọ̀ bíi ṣàpánṣàmọ́ mọ́ra wọn and what are they trying to work against they were trying to talk against baba akintoye they were trying to talk about him many many people of them so we need to beware this kind of people who are trying to say àìtí ní leader ṣe àti ní leader in fact if there is any tán bá tẹ̀ wá sọ pé òkè hàn fẹ́ bàbá Akíndé òfin leader ilẹ̀ Yorùbá the being a leader a leader of Yorùbá self determination movement ìyẹn gan ti tó lọ́tọ̀ tí Yorùbá nation bá dé tọ́lọ̀ fún bàbá ṣe tá a gbà kò sẹ́ni tó máa sọ fún ọ pé ẹni ládàrí ilẹ̀ Yorùbá yeah because when you are working téèyàn dẹ̀ dúró ti iṣẹ́ yẹn tó wá fi at the end of the day tọ́lọ̀ ń gbógo fọ́lọ̀ ẹ̀ kò sẹ́ni gbogbo àwọn tó ń fẹnu sọ pé kì í ṣe àwọn náà wá padà fẹnu ẹ̀ máa sọ pé ah gbòòsà kudos so